owó èlé tí mo lọ yá nítorí iléèwé àwọn ọmọ mi lọkọ mi ná dànù níbi ayẹyẹ ìkórè ṣọ́ọ̀ṣì rẹ̀ ẹ tú wa ká Olúwatóyìn ló sọ bẹ́ẹ̀. Iwájú onídàájọ́ abilékọ SM Akíntayọ̀ tiléẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ kan tó wà ní Màpó nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn tọkọtaya méjì kan abilékọ Olúwatóyìn Ìlọ̀rí àti ọkọ rẹ̀ ọ̀gbẹ́ni Fẹ́mi Ìlọ̀rí gbé ara wọn lọ abilékọ tóyìn ló gbẹ́jọ́ ọkọ rẹ̀ lọ sílé-ẹjọ́ ọ̀hún tó sì ń béèrè lọ́wọ́ adájọ́ pé kí wọ́n bóun fòpin sí ìgbéyàwó ọlọ́dún gbọọrọ tó wà láàrin àwọn méjèèjì ní kíá kí kálukú àwọn lè máa lọ láyọ̀ àtàlàáfíà nínú ẹjọ́ rẹ̀ nílé ẹjọ́ náà ló ti sọ pé olúwa mi ìyà yìí ti pọ̀jù fún mi ṣe lọ́kọ mi kùnà nínú ojúṣe rẹ̀ nínú ilé gbogbo ohun tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ọkọ lórí aya àti bàbá lórí àwọn ọmọ rẹ̀ ni kò ṣe èmi yìí nìkan ni mò ń sáré sọ́tún sósì lórí kí àwọn ọmọ wa má dèrò ẹ̀yìn kì í fún èmi pẹ̀lú àwọn ọmọ tí mo bí fún un lówó oúnjẹ nínú ilé ìgbà gbogbo ló sì máa ń lù mí níṣojú àwọn ọmọ yìí nígbà míì a tó fi ẹrù mi sọ̀kò síta gbangba ni ọjọ́ kan tiẹ̀ wà tí mo lọ yá owó èlé níta lẹ́yìn táwọn aláṣẹ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan táwọn ọmọ wa ń lọ dá wọn padà sílé nítorí tá a jẹ gbèsè tó pọ̀ ṣe lọ́kọ mi lọ jí owó ọ̀hún kó níbi tí mo tọ́jú rẹ̀ pamọ́ sí ṣèlẹ́nu yà mí nígbà tí ọkọ mi ń náwó bí ẹlẹ́dà ní ṣọ́ọ̀ṣì wa lásìkò àjọ̀dún ìkórè tó wáyé gbẹ̀yìn mi ò mọ̀ rárá pé owó iléèwé àwọn ọmọ mi ló ń ná dànù bẹ́ẹ̀ yẹn kò lójú tó ń tì rárá kò sígbà tí kì í gbéṣe rẹ̀ dé bínú bá ti bí i nígbà tó yá ni mo lọ kó àwọn ọmọ wa kúrò níléèwé tí wọ́n lọ tẹ́lẹ̀ nígbà tí owó tá à ń san níbẹ̀ gara ju ohun tí èmi nìkan lè dá san lọ ṣùgbọ́n ṣe lọ́kọ mi wá kọjú ìjà sí mi ní ṣọ́ọ̀bù kékeré tí mo ti ń tajà ó lù mí bàjẹ́ tó jẹ́ pé ọlọ́pàá ló padà wàá dá sí i nígbẹ̀yìn ní kúkúrú mò ń rọ adájọ́ ilé ẹjọ́ yìí pé kí wọ́n tú ìgbéyàwó ọlọ́dún gbọọrọ tó wà láàrin àwa méjèèjì ká kí wọ́n kì í nílọ̀ pé kò gbọ́dọ̀ wá bá mi tàbí kó wá halẹ̀ mọ́ mi níbi tí mò ń gbé mọ́ kílé ẹjọ́ fààyè gbà mí láti máa ṣètọ́jú àwọn ọmọ tó wà láàrin ìgbéyàwó wa ṣùgbọ́n kó máa wá ṣojúṣe rẹ̀ fáwọn ọmọ náà lóṣooṣù nígbà tó máa fèsì sí ẹ̀sùn tíyàwó rẹ̀ fi kàn án ọ̀gbẹ́ni fẹ́mi gbà pé kí adájọ́ ilé-ẹjọ́ náà tú ìgbéyàwó tó wà láàrin àwọn méjèèjì ká ṣùgbọ́n ó sọ pé irọ́ gbu ló pọ̀ nínú ẹ̀sùn tíyàwó òun fi kan òun yìí ó ní olúwa mi èmi pàápàá faramọ́ kílé-ẹjọ́ tú ìgbéyàwó tó wà láàrin wa ká ṣùgbọ́n irọ́ ló pọ̀ jù nínú ọ̀rọ̀ tíyàwó mi wá sọ nílé-ẹjọ́ yìí mi ò kì í lù nígbà gbogbo gẹ́gẹ́ bó ṣe sọ yìí o ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń fọwọ́ bà á adájọ́ ilé ẹjọ́ ọ̀hún sún ìgbẹ́jọ́ síwájú dọjọ́ kejìlá oṣù kejìlá ọdún 2023 yìí ó ní káwọn méjèèjì sì máa gbé ní rẹ́pọ̀nà títí di àkókò tí ìgbẹ́jọ́ máa wáyé lórí ẹjọ́ wọn. adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́yín.